بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سأنيت أزواجنا العقيدة التحاوية آه، عقيدة يأتي الإمام التحاوي رحمه الله ti àkàrà àkàrà wa yẹn bí ta parí ọ̀rọ̀ sí òun ni àjọkàn wa sànẹ́bí sallallahu alaihi wasallam ṣàlàyé bẹ́ẹ̀ pé òun ló parí àwọn ànábì ọlọ́run láfi yàgbá sí àwọn ahmadiyya àwọn ọmọlẹ́yìn mirza gulam ahmed táwọn bàbá ànábì ó ti dópin torí àwọn ní àwọn rí àdínkù nínú sẹ́tà nàbí ṣe àdínkù wà so iṣẹ́ yẹn sì gbọ́dọ̀ parí wọ́n sàwọn oríṣi náà àwọn ẹ̀rẹ̀wẹ̀rẹ̀ wọn òun ni pé ìṣẹ̀lẹ̀ Zainab nínú nǹkan tó ṣe kọ́tù sí nùbúwà òjíṣẹ́ ọlọ́run ni ó ti fẹ́ Zainab yẹn ó jẹ́ nǹkan tí ó tọwọ́ bọ jíjà lọ́wọ́ rẹ̀ àbámọ́ àná sọ ọ ó ṣe ó ṣe kọ́ńfọ̀sì lọ́dọ̀ tí wọ́n gba àwọn àhàdíìsì ọ̀lànàbí àbáàdì wọ́n ṣe tàwílù rẹ̀ ọ̀daràn gbáà nínú ìzọgbọ̀n Ahmed wọn lọ́fà ló fi já sí pé ẹ̀ńtọ́jà fa àgbà kan wọ́n wà láwùjọ tí wọ́n jà fa sùnà wọ́n fi jọ ṣe bò báhàlà báhàlà yẹn lọ̀rọ̀ tí máa ń kẹ́yìn ọ̀pàrọ̀ ayé àfikẹ́tì ọ̀pàrọ̀ ayé ọ̀pá ẹ̀rọ tẹnu rẹ̀ sì dùn tó wá lérò lẹ́yìn. àkúrẹ́ náà lòjíṣẹ́ lọ́nfẹ̀ẹ́ ṣe pẹ̀lú àwọn afọ́dúnrún ìjọba nínú ìjọ nìyí. ìgbà wọ́n ń sọ fún yín pé ọlọ́run ò bímọ ẹ̀ ń sọ pé ọlọ́run bímọ àbínádì ọ̀hún àbínà àní wọ àbínà àkó ẹ̀ ká àwọn ọmọ yín bòde wọ́n ní sá àná wọ́n ní sá àkó wọ́n á ń fò sànà wọ́n á ń fò sàkó. نبتهم كبرس تغبانبا ويجعل لعنة الله على الكاذبين كبير الله وجه تطعوه ẹ wọn ò yọjú o wọ́n bẹ̀rù ìpè wọ́n sọ pé táwọn bá ní èso ànẹ́bí tó bá jẹ́ ànẹ́bí nǹkan ó wà ní àkọọ́lẹ̀ pé tí wọ́n bá yọjú gbogbo wọn parẹ́ wọn ò yọjú gbogbo wọn ni wọ́n pa àwọn àpáta so òun lọ̀rọ̀ sí máa fún kọ́ lọ̀rọ̀ sí i lọ́rọ̀ sí tó dé pé ìyàdí kàdá àbò dẹjáàlì sọ̀rọ̀ àwọn alùsùn ni wọ́n á fi ń kẹ́yìn pé a ní òun sinmi àgbàjà ọ̀fàrọ̀ nìyẹn sọ̀rọ̀ ni wọ́n fi jọ ṣe mùbáhálà àti àfààyàn wọ́n bára fún wa lẹ́kọ̀ọ́ wọn. tọ́tọ́ láyé irọ́ ni ìyàn pa bọ́ọ̀ ní láti bàtà rẹ̀ kí wọ́n kúkú ẹ̀sìn wọn bọ́ sí ikú náà lọ́dọ̀ yìí wọn yẹ ìyá ọ̀sà èkó ńlá ọ̀sà ni bí ó ṣe rí náà ni ṣètò ayé pé mi ní ọ̀rọ̀ lọ́kọ̀ nítorí yẹn náà ṣẹlẹ̀ sí mi ń padà ń sunú ni àwọn ìgbà tó wà lànàbì ni ọ ibi táwọn ìbá kú sí ni wọ́n sì ń ṣe ajá wípé nílé ìgbẹ́ náà ni wọ́n sì lọ sí yẹn àṣírí wá ṣe ẹ̀tún sáré ọ̀pá ọlọ́mà ní lóòótọ́ mo tọ́ fẹ́ mi ìfà lọ́padà ṣe tọ́lá àfàlọ́ òun gẹ́gẹ́ ní ọ̀sẹ̀lẹ̀ sí ti àìfóhùn òótọ́ ló ń sọ òun sì bọ̀ jìyàn èyí sànẹ́bù èyí sì màjì bẹ́ẹ̀ sì gbèsè tó lè já sí pọ́nmọ́ burúkú orin zagulam ahmed yẹn òṣìṣẹ́ lọ́jẹ́ fáwọn òyìnbó yẹn lọ́tọ̀ ọmọ india ni wọ́n rí bírò rẹ̀ lọ́mọ fáwọn ọ̀kadà orí wọn bá ti pé tí wọ́n lọ́pọ̀lọ́ ni wọ́n máa ń sin ìròrí yẹn lọ. sọ̀rọ̀ ló fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa gan ẹgbẹ́ gbà tó bẹ̀rẹ̀ haraka rẹ̀ gbọ́ haraka yìí èsì ń tọ́pẹ́ wọ́n fi mọ̀ pé ká máa sọ̀rọ̀ aṣágbáná àti tẹ̀bílẹ́ẹ̀gì wọ́n yẹ pọ́gọ́rùn ọdún méjì báyìí lè àtijọ́ yìí sọ ẹ kí làwọn èèyàn wà ń ṣe tẹ́lẹ̀ wọn ọ̀sẹ̀ sìn àbí àwọn èèyàn gbogbo ẹni bá sẹ̀sìn níbi ọgọ́rùn ọdún méjì sẹ́yìn ìsìlẹ̀ ìgbà tí wọ́n tó di pé gbogbo àwọn ọmọdéyà bẹ̀rẹ̀ àsangbánà bẹ̀rẹ̀ tẹ̀bílẹ́gì bẹ̀rẹ̀ ìsẹ́yìn tí ń sùn nínú kan ìsẹ́yìn ti wà báyìí èrò lè máa pọ̀ mbẹ́ o tó gba àwọn yẹn tó wá wà gbà ní àwọn ẹsẹ̀ mùsùlùmí àti gbogbo àsìkò àwọn àdó sọ̀hábà àdó tàbí'í àti báyìí tàbí'í àwọn yẹn ò tún ti sábẹ́ so àwọn bàbá wa gbogbo àwọn ará tó máa ń pè ní anwarul islam amadiya ni wọn tẹ́lẹ̀ ẹbí nígbà táwọn náà rí àyípadà tó tóbi pé àìpé ìsàlẹ̀ ẹ̀sìn sì lélẹ̀ ni wọ́n ṣe yí àdánù yẹn àwọn ọ̀sàbàdíà mọ́ ẹ àwọn bàbá nìyẹn àwọn ọ̀sàbàdíà àmàdíà yìí ẹ̀sìn ni kì í ṣẹ̀sìn wọn. ó pé àtàwọn ọ̀rọ̀ ìsìláàmù kàrẹ mi ara àwọn àti àwọn ti jáde ara nínú kẹta àwọn afi sọ ọ báyìí páàsì àsọjù nípa àmàdíà èyí sì tẹyẹ òfin máa bá wọn lọ gbogbo àwọn kìnínní náà ni wọn mú wọ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá àwọn arò ìsìláàmù àwọn ọmọ wọbẹ àti sẹ́yìn bíbáyìí mọ́sálásí wọn gan wọn ń lò wọn tó kọ́ sí bíbáyìí tí wọ́n kọ́ sólùwọ́jú lọ́nà fẹ́ padà wù á bàtà yẹn padà lọ́ kéwù nínú àwọn kẹtọ́ ọkọ̀ takò òun ni á dà pé bàtà bá kéèyàn nílùú mọ́ mu fáwọn lọ́wọ́ sáàtì tí òde sílà àwọn abọ́wájú yọ máa kírun àwọn bíi dàrẹ́ kan bá mi ọlọ́run lẹ́ ń pè ní bí kíní kan ní lọ́wọ́ sáàtì olóòlùm fẹ́ ṣe ó tó bá. ẹ má dàmú lóhùn ẹnì tí ó ní. Eh, ẹnìkan kẹ̀ ní yàní kókè wa sọ̀rọ̀ sàkàsàkà kẹ́ wọ́n ti dèèyàn ńlá ní àwùjọ ọ̀lẹ́ Yorùbá nínú kọkànláyà ẹgbẹ́ táwọn ẹbí tẹ̀ ní ìlànà ọ̀fẹ́ ni wà sí sẹ́kìtì mílíọ̀nù sí ni ọ̀dẹ̀ ọ̀dẹ̀ aláṣẹ tó gbé mú kó mú kó tuntun tí wọ́n tẹ̀ jọra lára rẹ̀ tí sọ̀rọ̀ twenty million twenty million náà gbé fún ìgbà máa gbé orí wòkòwòkò rẹ̀ lọ. nítorí bẹ́ẹ̀ tàbá ti gbà fún ànẹ́bì yẹn òun ló parí àwọn ànẹ́bì ọlọ́run ìyẹn ti kó nínú àkéde àwọn amadíyà nìyẹn ìyẹn ti kó nínú àdẹ̀tí yẹn jọ ọ̀rọ̀ habib rabbil alamin tí wọn fún ànẹ́bì sọlá sọlá ń gbà tó kú sáà tàkọ́jáde láyé ó ní. un kọjá rẹ̀ látò sí ní ọ̀rẹ́ kan torí pé ọlọ́run ti mú mi ní kàlífà ó ti mú mi láàyò ìwà tí lọ́rẹ́ kan láàrin náà ọ̀ bóun ṣe ń jẹ́ khalil bẹ́ẹ̀ náà la ilà ibrahim alayhi salatu wa salam de khalil قال المؤلف رحمه الله وكل دعوة وكل دعوة نبوة بعد بعده بعده فضجني wàháwà gbogbo ìpèrè ní lànàbí èyí tó wáyé lọ́dọ̀ àwọn ọ̀dẹ̀jà lónàá sanabi sọlá sàlám sọ pé fi ọmọ àti ọ̀dẹ̀jà lónàá àwọn táàtì ló pè wọ́n inú àlọ́ ọmọ mi àwọn pààrọ̀ tí wọ́n pẹ̀lú àwọn onídàájọ́ àlè táàtì ni àwọn afáàfin pẹ̀lẹ́pẹ̀lẹ́ sínú wọn inú wọn ni musa ìlànà tó lè kàzá báyọ̀ ìyọ̀nù ń rọ́ọ̀lù ni ìgbà táwọn ẹ̀sùn lásán láti wọn lọ́gbọ́n rẹ̀ tó dọ́tọ̀ rẹ̀ wọ́n á ní sóra kẹfẹ́ sọ̀kalẹ̀ fún mi fún sóra wọn. wọ́n ní sọ́tò dọ́kù dọ́kù àná lọ́pọ̀ ọ̀nà ọ̀pọ̀ ọ̀nà fẹ́ẹ́ rí <laughs> dọ́kù ìdílé ọlọ́run pé ìwọ gíní burúkú ìṣà ọ̀làn tẹ́lifà àkọ́dọ̀rọ̀kì wọ́n sì wà yín náà ní ọ̀wọ́ wọ́n ní jù báyìí lọ kàrà kú lọ́dọ̀ rẹ̀ so òun dára gan ni àwọn yẹn mẹ́rin yẹn pọ̀ débi pé ẹ̀ mọ̀sáyìlá wọn sọ̀rọ̀ kan dára ọkùnrin ni wọ́n pè ní mọ̀sáyìlá wọn ni wọ́n dà sí yẹn bá yọ̀ pààrọ̀ dójú ẹ̀ wọ́n pè ní mọ̀sáyìlá wọn sọ̀rọ̀ kan wọ́n fi padà dòwe afẹ́ ti fẹ́ sùn kán náà àwọn káàsì yẹn ni ó gbó ìpè pé ànábì ni mí ànábì ni mí ba'dahu lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam fọwọ́yò ìsinmi wàháwà ìfẹ́nudàní. إلى عامة الجنة وكافة الورى أن سيرى النبي صلى الله عليه وسلم المبعوث يعني تعبير بدينه إلى عامة الجن وكافة الورى gbogbo àlùjọ̀nù ọlọ́run rán nàbì sí sọlọ́lọ́hùn àlùjọ̀sọ̀lá àti gbogbo àwọn ẹ̀dá ayé àwọn ènìyàn àwọn alámúwáyé ọlọ́run rà nàbì sí ni wọ́n fi ní ìjọ méjì níbẹ̀ fànàbì sallallahu alaihi wasallam a ní ìdìkan tó ń pè ní ummatu da'wa a sì ní kan tó ń pè ní ummatu ijaba ìjọ dáwà kiri yóò mẹ́mẹ́ àtàwọn olóòṣà ọgbà àwọn tí ń bọ dìbò pẹ̀sẹ̀ wọn dáhùn ńbẹ́ńbẹ́ nítorí pé ọba dẹ́dà náà wọ́n àwòsàn náà ta ilà rahmatan lil alamin níbo bí ká fata lè ní ọ̀sẹ̀ bàṣẹ ọ̀run wọn ti rọ. ọlọ́run rẹ tí kò gbọ́ ayé mi ọlọ́run ni mo fi kíníyàn lè kí n fi kìlọ̀ fáwọn èèyàn yìí ọmọ balak àti ibi tọ́rọ̀ yìí bá dé àwọn ẹ̀rí nìyẹn tó fi hàn pé gbogbo ayé ọlọ́run ànábì sí àlà ọgùnmi onófìhì kódà káwọn kiri yóò wọn má gbà wọn wá sí orúkọ jésù jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ànábì sí wọn. nítorí bẹ́ẹ̀ ni ká gbé dìde sí gbogbo àlùfẹ́ náà ìyẹn náà dẹ̀ ní ó wà nínú ẹ̀sà anabi fi yàtọ̀ sáwọn anabi yòókù sallallahu alayhi wa sallam àwọn bíi pé àwọn anabi ọlọ́run ọba ìkọ̀ọ̀kan náà yóò bá àtò ìlà kọ́mi khassa ọba ìsò ìlà mẹ́sì àmà nínú àwọn táwọn sọlá sọlá ń sọ pé wọn fún mi tí wọn fáwọn anabi tó ṣáájú mi ọ̀kan náà nìyẹn àpéǹgbà ká anabi àyínsá àlè sọlá tó sọlá ń fẹ́ sọ̀rọ̀ ń jọ níyì. بعد ذلك وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إذا الله تبارك وتعالى أرسل عيسى إلى بني إسرائيل خاصة مثل وتعيو بين وبان يبي بين سبحان الله النبي موسى عليه الصلاة والسلام سو نقابه أنبا محمد صلى الله عليه وسلم وهو المبعوث إلى عامة الجنة ولا أجلس وجوك بجوك على الزمين fúnjọ́ kan wọ́n kàn ṣàfikún òjíṣẹ́ ọlọ́run à bọ́lá wa lọ àbóhun náà ti lọ rú kéńbi tánàbí musa lọ ń jó níyìn ni wọ́n ti rí ti ń yọ bọ̀ nínú bọ́lá ti ń bọ̀ ní bẹ́ẹ̀ ni wọ́n lọ ka kùránì fáwọn àlùjọ nínú ọlọ́run rẹ̀ mi sí wọn. على الجسافة هذه صلاة الجن صلاة الأحكاف رواني لوري له صلاة الجن بكاملها صلاة الأحكاف ودي صفحة نقول صرفنا إليك نافع من الجن بما تمانسلتو أنسلتو إذا الجنون كفران جوني ìwé rẹ̀ ń kùn yún yún yún yún yún yún ẹ̀dá kẹ́ wọ́n ti wá àti fún wa lọ́wọ́ pé ńgbà sani sọlá sọláwọn fi kó ń bẹ báyìí wọn sọ fún pé kí ló fún wa tó ti jẹ tọ tiwa bẹ́ẹ̀ sani sọlá sọlá alọlọrun rẹ sálù jọnu báwa ṣe lófin ohun tá a máa jẹ pé a gbọ́dọ̀ pa ìwúrẹ́ ká tó jẹ ká ṣe bísìnlá ìjọ Ọlọ́run wa sọ pé ẹni tí wọn bá ṣe bísìnlá kí wọn tó pa báyìí eegun rẹ yín lẹni ẹgbẹ bẹ́ẹ̀ nìkan bá dé nísìnyí torí ohun tẹ́ni ẹlẹ́ni fẹ́ jẹ òun lọ́ọ́ fi lò dì í ni òṣìṣàn aláàlùjọ̀nù ló fẹ́ jẹ òun wá lọ́ọ́ fi lò dì í ó lè ya wèrè láti rẹ̀ wọ́n gbé dìde sí gbogbo àwọn àlùjọ̀nù àti gbogbo ẹ̀dá ẹ̀dá pé pẹ̀lú òtítọ́ wọ́n lè hó dá àti mọ̀nà wọ́n bóyá wọ́n bí nínú rí àti pẹ̀lú mọ́lẹ̀ wọ́n bóyá àti ìrírí nàná ni wọ́n ń pè ní dọ́wọ́ ìmọ́lẹ̀ nígbà mi òun máa ń fi mú ó lè ṣe gbámú àti lè má rí gbámú òbíyá òun àlèrí òun gbámú àlèrí òun gbámú yọ hàn níbi nǹkan sọ káfíìrì nǹkan hàn bí báyìí yàtọ̀ sí wọ́n lè jẹ́ òbíyá tó ń sìn eléyìí lè jẹ́ nùrù ẹ̀sìn yẹn lè mú ní àṣírí ń bẹ̀ mọ́ nìyẹn. nígbà mi sọ النبي صلى الله عليه وسلم alayhi wa فأن القرآن فأن القرآن كلام أقول عن إذا تكاكان عن أتقبل به هذا كل هذا فأنا أرى لهم من بدأ بدأ بلا كيفية أولا قولا قولا أني هذا لون القرآن يبي بلا كيفية láì ní sọ pé bó ṣe ṣe ni bó ṣe rí ni kọ́wúlá lọ́rọ̀ sísọ rẹ̀ àgbọ̀rọ̀ máa kẹ́ ọlọ́run wá sọ ọwọ́ ayanu ọwọ́ afẹ́yìn àgbọ̀rọ̀. Wàhíà ọlọ́run wá sọ àlùfáàní yẹn kalẹ̀ sànẹ́bí rẹ̀ òjíṣẹ́ rẹ̀ wàhíà ni kò máa jẹ́ ìbísí látọ̀dọ̀ bá dẹ́dà sànẹ́bí sallallahu alaihi wasallam. وصدق المؤمنون على ذلك حقا àwọn mùmíní tẹ̀sí gbà á lódodo على ذلك lórí wá àyè tọ́lọ́run sọ kalẹ̀ fún káfí náà lọ́kọ̀ á ní حقا ọgbà lódodo tí ò níyàn náà. àìkọ́nù àníyànjú kàlámù lọ́yìn tààlà. ẹ wọ́n tẹ̀sí màá mọ̀ dájú àìkọ́nù wọ́n má mọ̀ dájú ànáwó kàlámù láàyè tààlà bẹ́ẹ̀ hákẹ́tọ́. wọ́n máa mọ̀ dájú pé ọ̀rọ̀ ọlọ́run ni kùránì yẹn jẹ́ ní pàápàá. ní ìbárí ìgbà tí kìí ṣẹ̀dá bí ọ̀rọ̀ àwọn abara àwọn abara yòókù nítorí pé àlùkò àníyàn ń ọ̀sẹ̀ ọkùnrin káfà ó ní ẹni yóò bá gbọ́ àlùkò àníyàn wá jáde pé. anahu kàlámù kàlámù bàṣárí wípé ọ̀rọ̀ àyẹ̀dá ni abala lọ́sọ̀ ọ̀pọ̀dé kàfàrà ó ń tàn tètè káfíìrì o. wọ́n kọ́ di zammahu zammahu wà á bàwù wọ́n pè ní àbáwù wà á wà á dàwù bàṣàkọ̀ àfà ìsákọ̀rọ̀ òfin pé ohun tó dọ́gbọ́n fà sítòsí fún wa òun làwọn àyà ti ń bẹ ní sọ́tòlù mọ́tàkìọ́ nípa ọ̀gbẹ́ni kan máa máa pè ní àlùwálé ìdìbò nínú òfin rọ̀ ọ̀daràn burúkú báyìí à ń ká ní ọ̀dọ̀ àmáàlì ní ọ̀bà nínú torí kó lówó ọlọ́mọ rẹ̀ pẹ̀tẹ́ àwọn ọba nínú ṣòfò dàbí ọmọ hàtúláhù tàǹfìlà. ثم يطمع عن أزيد tó wá ń sọ pé òun ní ìdálé sí gbogbo ọlọ́mọkùnrin rẹpẹtẹ tó bá ti pè wọ́n báyìí wọ́n ó dé lẹ́ẹ̀kan náà àpé tí ní ẹ̀fí máa ń dùn fún ẹ̀fí mọ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi àgànlẹ̀ lómi ya ó lè gbọ́n mẹ́wàá obìnrin sì ní ọ̀pọ̀ jù mú wọn abálẹ̀ ọlọ́kọ nígbàdàn àtòkò omi ìlú Àbújá ìyá ọkùnrin nígbà tó ń fẹ́ bá ọ̀rọ̀ owó lọ òun lọ gba Àbújá ọ̀sán àdìpọ̀ wà ní òkòjòrò nílé ẹlẹ́ni wọn kàn wò fọlọ́mọ ni akeem agbani nínú ìtumọ̀ sùmọ́gbẹ́ni ni nìyí àwọn oúnjẹ owó ní ìgbà fún ọ̀bà nínú ṣòkòrò àwọn tó wà ń kalẹ̀ ọ̀sẹ̀ lágbájá ò lòdì amẹ́dún ò wọ́n wà láyé pinnu rẹ̀ wọ́n àgbọ̀n ọ̀bá yà wọ́n àjò láhùn tàn yíyà tó mọ́ ẹ̀.

Ah, yóò bo yóò jẹ yóò bo tòlítòlí tó jẹ ẹ̀fẹ́ náà ní ìbáwọn ọdún bóun ti máa ń jó àwọn tiẹ̀ ọba ti jó tí èèyàn ní fílíìmù rárá wọ́n tún ṣe wàá dáwọ́ tí èèyàn máa ní fílíìmù wọ́n tún dá padà sí yẹn lára. الله نتج جلودهم بدلناها جلودا غيرها ليذوقوا العذاب وبالجياه so ibẹ̀ yẹn ni ìmọ̀ ìjìnlẹ̀ ayé òde òní ti jẹ́ oyé wa wípé láyé ń bìbà yìí o ara wa yìí ó nígbà tó lè kẹta ìrora ọlọ́run má yà ara ìlà tí wọ́n bá ń jó ẹlòmíì báyìí nìyẹn ó nígbà tó fi ṣe yú tó bá ti jó dáàyè kan kó tó lè máa rẹ́rìn tí wọ́n bá gbé èèfùn ní ó lè kọ́ ẹ̀mí ó sì ní fi bọ̀lá onífìlẹ̀ náà ọlákòókò àyà yẹn náà lọ́tàn mọ́lẹ̀ ní fún àwọn onímọ̀ ìjìnlẹ̀ tó ń fi bẹ́ẹ̀ tẹ̀sán oní kálukú kan káyà yẹn náà ni kò àtún tí ń jà àwọ̀ wọn ń jẹ̀yìn tí wọ́n fẹ́ fáwọ̀ mi kan hàn má dá sílé padà sílẹ̀ nípa ṣe bẹ̀rẹ̀ lọ́fọ̀ọ́rọ̀ bíi kí náà ṣe máa jóyìn ṣe yé yíyó bá tún ti ṣe lójú ara àwọn tún ṣe ń jà wọ́n yẹn lórí náà ṣàkárà yẹn lọ́wọ́ bàbá adéla ní sá oṣù léèṣì sápà bàbá adéla ní máa mú wa ti ṣèlérí ìyàfẹ́ni tí bá ń gbígbó lóhùn yìí pé ìlà kọ́ọ̀lù ìbáṣàrò ẹni tí wọ́n jáde yìí pé Kùránì lọ́lọ́run ló wọ́n mú tàn wọ̀ àlímúná wá àìkúnná aláìkú kọ́ló kọ́lé kìlè gbẹ́sárì àwa ti wá mọ̀mọ̀ dájú anímọ̀ a sì mọ̀mọ̀ dájú láàrúkọ á ní ọ̀rọ̀ ẹni tó gbẹ̀dà ni. wọ̀lá ìṣèlérú ọ̀rọ̀ ìbáṣárì kò jọ ọ̀rọ̀ abárabí tí wù kọ̀ mọ́. ومن وصف الله بمعنى بشري ومن وصف الله أنا بروي الله بمعنى من معاني البشر ìlú túmọ̀ kan náà túmọ̀ tí abara máa ń ní fọ̀kọ́ tí kàfàrà ọ̀ndọ̀n ti di káfíìrì o. ní àìsàbàrọ̀ ẹni wọ́n bá wo eléyìí tọ́ba rí eléyìí yóò wòye o. وما ومثل قول الكفار إن زجر báwo yẹ ti dada ó ń tọ̀hún sí bá sínwọ́ kúrò níbi ọ̀rọ̀ burúkú náà kẹfẹ́ ń sọ yẹn wà á lè mà. yọ̀wọ̀ a máa mọ̀ dájú pé Allah tabaraka wa ta'ala bi sifatihi pẹ̀lú àwọn ọ̀ròyìn tó ní ní láìsà alìbàṣárì ò kọ̀dà bí abara o ọjọ́ abala rárá bí tí ò kọ mọ nínú àkídà nígbà tó ti bẹ̀rẹ̀ ìròyìn ọlọ́run ọba sọ̀hánà nínú àkídà ìròyìn ọlọ́run bẹ̀rẹ̀ látòrí kùránì ìfẹ̀dà sọ̀nà wá sí ìpínlẹ̀ lọ́nà ṣàkárà ìròyìn ọlọ́run bẹ̀rẹ̀ látòrí pé eh, ìròyìn ọlọ́run àròyìn ọgbàrà ọ̀ròyìn pẹ̀lú ìròyìn tí ń bẹ fún àwọn àbára hmm. lábẹ́ lóòótọ́ agbọ́dọ̀ nígbàgbọ́ nípa àlá òun ni àbókòyà rírí ọlọ́run táwọn onígbàgbọ́ òdodo fojú agbárí wọn rọ́ lọ́hùn níjọ́ gbẹ̀ndà àlùkìyà wọn. ọ̀nà wọn rọ ìyàtú àhìlẹ́lì jẹ́nà àní rírí ọlọ́run ọba ni òtítọ́ ni ló jẹ́ táwọn ẹni tó bá wà lóṣẹ́ náà ìyàwó ayé rẹ̀ ìhàtọ̀ sí wọ́n ní bìlérì ìhàtọ̀ ṣùgbọ́n wọn ò ní rọ kiri ká nípa ọlọ́run tí wọ́n mọ ọlọ́run lámọ̀ kan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn ò rí wọn ò lè yí kalẹ̀ kí wọ́n mọ̀ kí wọ́n sọ gbogbo nípa rẹ̀ kí wọ́n mọ gbogbo nǹkan bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ nípa rẹ̀ tán ọ̀la kẹ́ìfìyà kò sì ní kẹ́ìfìyà nù àgbàfẹ́ rírì rẹ̀ yẹn kò ìmọ̀ àmọ̀tẹ́wọ̀n ti ń bi pé a sọ fẹ́ ah, bí wọ́n ṣe rí nìyí báyìí ló ti gbọ́dọ̀ hàn pípẹ́ wọn bá hàn ọ́ à ẹ̀ẹ́kàn ẹ̀ yóò dúró ni yóò jókòó ni yóò rí báyìí ni yóò funfun ni wọn ò lè ṣe kẹ́fíà rẹ̀ àmọ́ ìtọ́kọ̀ ìfẹ́ òwúrọ̀ bì rẹ́ níbo ni báwọn onígbàgbọ́ òdòdó àwọn máa máa fi rinlẹ̀ gẹ́gẹ́ bí tíra ọlọ́run ẹlẹ́dàá wa ti sọ ń pa rẹ̀ pé náà bí ọ̀rọ̀ àwọn ojú kan bẹ nígbà gbọ́dọ̀ pé àmọ́ tí ó tutù ìlà rọ̀bì ha náà mìíràn tí wọ́n máa wo ẹlẹ́dàá rẹ̀ níjọ́ gbẹ̀ndà àlùkìyàmù ọ̀tẹ̀ sírù wo. wọ́n ní wà á lè mọ̀ fò ó ní ọ̀tẹ̀ sírù wo àlàyé àyà yìí àlámọ́ àràádà lọ́hùn tààlà lórí bọ́lọ́hùn sì gbèrú rẹ̀ náà láàfin sí wàhálímọ̀ òwútọ́ lọ́hùn sí mọ́ lọ́dọ̀ rẹ̀ rírì yẹn ọ̀sà wáyé بلون bá ṣe fún kárí wọn ọkọ lò ní ọmọ fi wọn máa صحيح عن الرسول صلى الله عليه وسلم هو كما قال أنا ما في الجامع منامي ومن كل ما عدا في كل ما جاء في ذلك من الحديث الصحيح هو يوتو بأواه nípa rírí ọlọ́run nínú àdìsí tó lálàáfíà lásọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá fáwọn kàmọ́ kọ́ọ̀lù táwọn ẹbí ṣe wí gẹ́lẹ́ náà lórí. ẹ̀yìn túmọ̀ rẹ̀ ó sì ní í ṣe pẹ̀lú táwọn ẹbí ṣe gbèrò rẹ̀ sọ̀lá rẹ̀ sọ̀lá. nọ̀tà agbélé bíi àárọ̀ ìnà àwọn ò ní wọnú ọ̀rọ̀ yẹn mọ̀tò awele ká máa wà túmọ̀ oríṣiríṣi fún yàrá ìná pẹ̀lú ròrí wa. wàlá wa ìnà táwọn ọ̀dẹ ní dárò yóò yí kan lẹ́ pẹ̀lú fẹ́nu wa nípa àtúmọ̀ ọ̀rọ̀ ni báwọn ọmọ tẹ́sílà ti ṣe nìyẹn omi ẹ̀fọ́ afáfẹ́ jáde pálá àwọn tẹ́sílà yẹn yẹn ni ọ̀ fa ẹ̀ náà. في دينه من سلم لله ولرسوله nítorí pé ẹnìkan ò lè là nínú ẹ̀sìn rẹ̀ máa sàlímọ̀ fi dínìhì ẹnìkan ò lè là nínú ẹ̀sìn rẹ̀ ilà máa sàlámà lélàhì wọlé rásùnlèhì afẹ́ni tó bá juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́hún àtòjíṣẹ́ rẹ̀ lókun ọ̀rọ̀ ta mọ́ṣtàbáhà ìlà álímìhì ó wá dá ìmọ̀ ohun tó ru lójú yẹn padà sọ́dọ̀ ẹni tó mọ̀ ọ́ títí àlá àárọ̀ lọ́hùn àárọ̀ lọ́hùn bó láti rí òru wà lójú ọ̀dọ̀ ta aládàá sí o ọ̀dọ̀ lọ́hùn ọlọ́run hàn nídùú ni yóò funfun ni yóò tóbi bákan ní àlè dáhùn ilé ìgbìmọ̀ àṣàrí irúfẹ́ ẹni ìní ọ̀làǹtẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ torí kò ti ju ọ́lẹ̀ fọlọ́n kò ti ju ọ́lẹ̀ fojú sí ọlọ́run sọlá àlẹ́sọlá ìmọ̀ ohun tó dẹ̀ ro lójú yẹn ọ̀rẹ́ òṣìṣẹ́ bíi hàt ọ̀pọ̀ àwọn halal àwọn haram àwọn òṣìṣẹ́ bíi hàt nínú ẹ̀sìn táwọn ọ̀daràn tí wọ́n fẹ́ dá wà lálẹ́ sábà máa ń fọ́lọ̀ tiwọn ẹni tó lè là nínú ṣùgbọ́n ohun tí ó rú lójú yẹn ọ̀dà padà sọ́dọ̀ ọlọ́run pé tọ́lá náà mọ̀ bá ṣe rí oṣù máa rí gbé oníwọlá ọ̀sùnlótù tẹ́kùlù oníwọlá tẹ̀sílótù kọ́dámù alẹ́ ìsìlámì ìgbésẹ̀ islam ò lè lélẹ̀ tí ó dúró dáadáa ẹlẹ́ àrá záhárì tẹ̀sílẹ́mì o àfi lórí ìjọ́jú sẹ́lẹ̀ náà ni wàlẹ́ islam kẹ̀kẹ́ náà ni ìgbà fọlọ́hún ẹ̀rí kó náà la máa ń pè ní sinmi òun láti sọ pé ẹni yìí ti di mùsùlùmí tòótọ́ ọlọ́run wí báyìí kó ti gbà bẹ́ẹ̀ ànábì wí báyìí kó ti gbà bẹ́ẹ̀ òun lọ sẹ́rí ó ti dé dọ́gba nínú islam àmọ́ ń rọ́ ọmọ ẹ̀ẹ́lì mọ́ ọ̀hún ọ̀rọ̀ ẹ̀ẹ́lì má falẹ̀ fọlá ní fọmọ́nrọ́ máa ilima máa họ̀zírọ̀ á níhò ilimu o ẹni tí bá ń gbèrò ìmọ̀ tí wọ́n ṣe léèwọ̀ pé kò gbọ́dọ̀ kọ́ bí ìmọ̀ ọ̀kọ̀kọ̀ ẹni tí bá ń gbèrò rẹ̀ wàlá ìyẹn pẹ̀lú ìtẹ̀sílẹ̀ fàmù àgbóyè rẹ̀ ò sì wá yọ ayọ̀ ọkàn láti ju ojúṣe ẹlẹ́fọ́ lọ́wọ́ bàbá dẹ́dà àjábà owó mọ̀rọ́mù àsàkùtẹ̀ àjábàwò mọ̀rọ́mù àdìkálẹ́sì tọ̀wọ̀hídì mo ní kí n máa kára dápọ̀ yẹn ti ń gbé wa pọ̀ àjábàwò mọ̀rọ́mù àdìkálẹ́sì tọ̀wọ̀hídì èròǹgbà rẹ̀ tó gbèrò ni yóò kọ̀ dì kò ní jẹ́ kó lè ṣàfọ̀mọ́ ọmọlọ́wọ́n balọ̀kan rẹ̀ wọ́n sọ́ọ́fì màrífà yóò sì tún pọ̀ di kò ní jẹ́ kí màá rẹ̀ ọmọ wọ́n sọ híhì ìmáàní yóò tún pọ̀ di kò ní jẹ́ kí gbàgbọ́ rẹ̀ lálàáfíà báyẹ̀ kàzàbò gbàgbò báyẹ̀ mẹ̀rẹ̀ kó forí wálé ìmáàní ẹni tá a wí yọ máa wá lọ máa bọ̀ láàrin ìjẹ́ kéferì àti ìjẹ́ mọ́mí ní tàzábòrò òun ni wàá mọ̀nẹ́fìkì ẹ̀ tàzábòzàbò nàbàyìnà dàrẹ́kì ń lọ wájú ń lọ ẹ̀yìn kò dó sójú kan ọ̀tọ̀sídìkì ọ̀tẹ́kìdì ẹni yẹn yóò máa yípo láàrin kó pè lódodo kó tó pè ní ọ́ wọ́n lè kà àríwá ìka yóò máa fi nǹkan nílẹ̀ yóò tó máa ṣàtakò lẹ́ẹ̀kan náà mùwásìlì sàn yóò máa ṣe iyèméjì dá ìhà ń yóò máa dààmú dààbò ṣáàkán ṣáàkán kò ní mọ̀ èyí tí ó ṣe àbí báyìí ni àbí báyìí kọ́ bí ó sì máa bá a ṣe nìyẹn zá ìgàn yóò tún wá fi kó níbi òtítọ́ láàmú mìíràn mùsọ́díkọ́ kò ní jẹ́ mọ̀mí ní gbogbo ọlọ́run ọba lódodo wọlé àjà kéde mùsàdídá kò sì ní jẹ́ olùjiyàn ọlọ́run kí n pe ọlọ́run ọba nírọ̀ tó gbàtọ́ bá tó di ní ọ̀la ìṣàlọ́ ọ̀tá àti màtẹ́ sọ́ọ́dí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك